بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه طيبين الطاهرين وعلينا معهم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله سبحانه وتعالى أترى كلون تكفن محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن أنت لا تليم نغات ما تسواج ننو نونية أقبلات بذلك كلماته منزومة وحروفه بتمام ألفاظ وحسن معاني وسمعني إيه؟ طب قصص على خير البرية قصه ربي فأحسن أيمائه وأبان فيه حلاله وحرامه ونهاه أهل الشريعة أيسرون kalimatul qur'an àwọn ọ̀rọ̀ alukur'an manzumatun nǹkan tá a tòtò lera wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló tó ní ìtòtẹ̀lera wọn òṣìṣẹ́ wa nísìnyí ìṣọwọ́ bí ọlọ́run ṣe tó tẹ̀lera wọn tó ṣe wípé ní bẹ́ẹ̀ bá wo tí àyà mi ń bá bọ̀ tó ń bá bọ̀ tó ń bá bọ̀ tó bá dọ́wọ́ parí ní tó wọ ọlọ́run àti ní tó bá bẹ̀ lọ òun náà fi parí rẹ̀ ẹ̀sìnfẹ́ lè yọ̀nà ti ìṣẹ̀lẹ̀ kan àfáàtà ń pè ní alásùmáyé rahimahullah oníjọ́ kan òun ka kùránì òun kà débi wọ́sáríkú wọ́sáríkọ̀tù àti olè lọ́kùnrin àti olè lóbìnrin sàkọ̀tọ́rù ayédíyàhùnmọ̀ ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì ẹ̀yà ń kùtẹ́tẹ̀ èyí kò ń gé ní gbogbo odidi wọn. ẹ bá nísìnyí jaza àǹbí mẹ́ẹ̀kẹ́sẹ̀ báyìí nà kẹ́lẹ́ mìíràn lọ ẹ̀sán nìyẹn fún nǹkan tí lórí nǹkan tí wọ́n ṣe kọ́mọ jẹ́ ìjìyà látọ̀dọ̀ ọlọ́run olùwà ni wọ́n lọ́ọ́ fún rahim ọlọ́run ọba wa o ọba alákòóríjì ọba oníkẹ́ni ńlárúbá kan ni kó rárá nítorí parí ayé àwọn ọlọ́wà ń bẹ̀ wọn á bí pé ní tọ́lú ẹ̀kọ́ parí rẹ̀ òkè ẹ̀kọ́ parí rẹ̀ kó wọn tún wò òun wá tún wò òun wá bá ọba kàyàkàyà ni ọba ọjọgbọdọ ni ẹ̀hẹ́n kan tó yẹ kó wà ń ni wọn béèrè pé ní ọha ni ó lóun ọ̀há nítorí pé ẹni tó fẹ́ fìyà jẹyàn kò ní jẹ́ fún wò nígbà tó fìyà jẹyàn kò ní jẹ́ torí pé ààyè ń ààyè títí ń sọ ìdájọ́ jalè tí ìyá gbọ́dọ̀ jẹyàn ni tí ọba tú báńdì rẹ̀ ó lè máa fọwọ́ yẹpẹrẹ mú torí tó parí àyà àmọ́ azizu náà kí mi hàn eléyìí gbẹgbẹ ní kíni o òun ní nǹkan tí ó wọlé jù so irú títò yìí báyìí nísìnyí tí irú ẹni gbọ́ngbọ́n tó bó ṣe yẹ kórè nìyẹn nínú títò ọlọ́wọ́n ọba nìyẹn bákan náà lẹ́ǹkan sí nínú sọ́ọ̀tù kọ́ àfààní àwọn ń kà ìpè ní. وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تتقون قال وفي الأرض آيات للموقنين لو إلى ساوي أو هو من بنبه فانتبه لما داجه وفي أنفسكم هو من برارا رأينا أفلا تبصرون سيروي يقولون wọ̀fi sẹ́mẹ́ irisukun azìkì yín ìpèsè tá a pèsè fún yín ìgbẹ́ ní sẹ́mọ̀ wọ́n máa tu wàhálùm àti tá a fún yín ládéhùn rẹ̀ tọ̀wọ́rọ́ bi sẹ́mẹ́ ìwọ̀n àrùn ọwọ́ ní ọlọ́run ní abúra pẹ̀lú ọba tó ní sẹ́mọ̀ àtìlẹ̀ ìnáwó lẹ́xàkùn èyí tá a wí òótọ́ ni mísìlámà ẹnẹkùn tẹ̀síkùn nínú kẹtẹ́ yẹn sọ ẹnìkan á pé ah ooo. Plus ló sàwọn ará bí ìbáyìí tí wọ́n jẹ́ kọ́ lọ́hún tẹ̀ mọ́ búra níbi látara ìpè ní rọ́gbà tó lọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run ti lu tàwọ́kìdì bọ̀ wá ìwàfẹ́ arúgbó ayé àti lèmọ̀kìnrin ọwọ́ abàdé ibi tí ọlọ́run padà fi ń búra ọ̀dà kí ló ṣe wọ́n tí wọ́n á ṣe kìfìrí gbọ̀lọ́ ọlọ́run dé lẹ́gùn kọ́ ọlọ́run ṣe àmọ́ búra fún wọn kó di wọn gbàgbọ́ ṣùgbọ́n náà wò ní ṣe ó pé ní sẹ́nìkan ṣé wọ́n bí ọlọ́run nínú nínú ààyè yìí kò sápẹ̀rẹ̀ bọ́lọ́run bínú ń bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní síyá àti títò òun àwọn kìíní yẹn ló kó ìjà àti ìdánilágara bá lárúbáwá lọ́pọ̀lọpọ̀ wọn rí pé ní ah eléyìí sọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ọlọ́run náà ni subhanahu wa ta'ala so kalimatuhu àwọn ọ̀rọ̀ tá a lò ní alukur'an mẹ́nzùmọ́tún ń tà tó ní wọn atò wọn ní títò tó ti pé ní látàná fúrọ fi hà látàná fúrọ fi hà kò sí ìlera ẹni sáńbẹ àwọn ní balaago lọ́ndà ilmu maani tafasọ̀rọ̀ nípa fọ̀sọ́ hàtòlùkẹ́lẹ́ ẹlẹ́kùnrin ti ń bẹ nù construction lọ̀rọ̀ tí yẹn bá ń gbé tẹ̀lé ara wọn. wọ́n sọ wípé ní kó lè bá wà mọ́ eloquent ọgbọ̀rọ̀ jẹ́ ní tó ṣe wípé ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá gbé síbẹ̀ kò ní síta náà fòrò ń bẹ̀ wọ́n ti gbé lọ́sọ̀rọ̀ pé tọ̀sọ́sọ̀rọ̀ kẹlẹ́mà wọ́n gbé lọ́sọ̀rọ̀ náà fòrò lọ́sọ̀rọ̀ tára fi ìrọmọ̀sẹ̀ kìnnì kan mọ̀ léra wọn sá èyí ni pé ní kó ṣe pé ní ibì kan náà ni wọ́n jọ ń gbà jáde oyé so àwọn awárà wọn kan nínú alukoro àn bí sọ́nà sọ pé ní alam ahad alam ahad hamza ah alam ahad ilaykum nusatu alqari'a ọlọ́ni wàtàkùnú jìbẹ́ẹ̀lú kẹlẹ́ẹ̀hìn nílmẹ́fọ́s àwọn méjèèjì yìí ìjọ pẹ̀lú nǹkan tí ó wà fàṣíhà ara kọ tó tábàbà tábàbàbọ̀ lákọ̀ọ́kọ́ ni wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àbàdàbọ̀ yìí náà ó yẹ báyìí nísìnyí àkọ́kọ́ rẹ̀ nìjọ̀kan tọwọ́ gilé àwọn àyà yìí ìpè ní kò lọ wọ́n tẹ̀ wọ́gilé wọn tara wọn ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé ní mustawa ẹni tá à ń bá sọ̀rọ̀ náà padà ń darí tó ń pè ní tọ̀sọ́ hasil kẹlímẹ̀sì lọ́pọ̀lọpọ̀ ọgbà òye báyìí nísìn ẹlẹ́ẹ̀kẹta wa ni wípé ní bí nǹkan bá ṣe tóbi sí tí ọ̀rọ̀ tá a bá lò síbẹ̀ náà bá tóbi yóò mọ̀ mú àwọn ìhà áàtì kan wá àwọn ìfinú ní nǹkan àwọn ìsọsíyàn lẹ́mí kan mọ wá látara rẹ̀ tí ó mọ kìrìtì pé níbi kìíní ètò tóbi pẹ̀lú bẹ́ẹ̀ sọ yìí kìí ṣe nǹkan kékeré ó ti yé báyìí nísìnyí ìwọ náà onísìnyí ó rí i pé ní tán bá ń sọ̀rọ̀ àlìjẹ́nà orí báyìí orí báyìí ìhà àti tí ó mọ wá fún ọ àwọn takayùlá àti tó mọ imagination tó mọ wá fún ọ àwọn tó mọ dùnú àwọn tó wá débi kó tó mọ bàyàn lẹ́rù àwọn tó mọ bàyàn lẹ́rù ló wà ń bẹ̀ ó ti yé báyìí nísìnyí so pẹ̀lú àwọn kẹlìmọ́ọ̀tì tá a bá fi gbé ilé ẹgbàá mi náà ajẹ́kùsí pé ní nọ́mà bí ó sì gbọ́dọ̀ wá náà nìyẹn ọlọ́hu tààlà àlàm wàhùrúfù bítámẹ́mì alifazin wàhùsùnì màání àwọn aráàfin rẹ̀ náà tàbí kọ́lẹ̀ bítámẹ́mì alifazin pẹ̀lú àwọn gbóló pẹ̀lú àwọn gbólóhùn tó pé wàhùsùnì màání àtàwọn ìtumọ̀ tó dára kọ́sọ̀sùn alá. غير البرية قصه ربي فأحسن الجمال بحسابي قصص àwọn ìtàn nínú alukur'ani yìí kọ́sọ̀mù rọ́bí alẹ́ akọ́ ìrìlbàríyà ọlọ́run ọba mi òun ló pa afẹ́ntọ́ dájú nínú àwọn ẹ̀dá fa áṣítánà ajíyàmá ìṣítánì ọwọ́ apá ìtàn dáadáa lọ́nà tó dáa jù gbogbo ọ̀nà títàn mọ́ fi dá lọ́nà tó pàtàkì tó dáa fún ẹ̀bà muhammed sallallahu alayhi wa sallam adẹ́mọ́sọ́lá ìmọ̀ ìgbà àwọn tó ń sọ pé ní kùránì ọ̀sọ̀ jù tán lọ alọ́sọ̀ jù tán lọ. ẹ̀tọ́ wá sí yẹn pẹ̀lú nínú nǹkan tó máa àdìkún sàkọ́kọ́ ọmọ èèyàn òun náà ni pé wọ́n tó máa àdìkún civilization ọmọ èèyàn ní kí ni kọ́ àlékún làákàyè ńbẹ́ńbẹ́ ọjọ́ orí ẹ́sírà ńbẹ́ńbẹ́ ìmọ̀ọ́rọ́ sọ ìgbédè ńbẹ́ńbẹ́ òye ńbẹ́ńbẹ́ púpọ̀ lára àwọn tó síwájú ìkànnà àwọn àfà onílé ìsàbẹ̀yìn sáà nínú wàhálà kiri من لم يعيش تاريخ في صدره ومن وعى أخبار من قبله àdọ́fà àmàrọ̀ ní ilá òmùrè léyìí tàbí ìnsáni ó ní ẹ̀lẹ́ pèé léèyàn wàlá àkìlí àtìlípó lọ́pọlọ mẹ́lẹ́mú yẹ̀yìn sáré kọ́ fi sọ́dúnrún hìí ẹni tí ọba ti mọ̀tàn há sórí ẹ̀ ẹni tí ó mọ̀tàn kankan bàbá bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹta kọ̀ mọ́bò ló ṣe mí kọ̀ mọ́bò ló ṣe rí ìrí àwọn tó jù bẹ́ẹ̀ lọ ká má sàn lóko wọn tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ kọ̀ mọ́ bóò ládùúgbò wọn kọ̀ mọ́ bóò láyíká wọn kọ̀ mọ́ bóò ní kí lọ́la ju àwọn kí làwọn kí táwọn tó síwájú àwọn ti ṣe kọ́ mọ́ san kankan. ìtàn ẹ̀sìn tó tún wá pàtàkì bí tí ọmọ ẹ̀dọ́kọ́ mọ ní ìdúnnímọ̀ di ẹ̀sìn àti ìdúró déédéé ẹ́ tí ọmọ ọ̀rá òkọ́ ti dáadáa àwọn tó síwájú òtún mẹ́yìn náà ó ní ọ̀rẹ́ pé yín lọ́mọ èèyàn àìmọ̀tán bí àwọn ẹranko tá à ń sìn ti ń sẹ̀mí lọ́ fa ìdàrúdàpọ̀ láàrin wọn débi wípé ọmọ ọmọ lè mọ gùn yá àyà rẹ̀ òun gbà tí ọmọ pé tó bí yá òun nù kò sí ní tọ́ pàtàkùn fún un ọdọ àgbà fún ọdọ àmọ ya rẹ mọkàn dípẹ nìkan mi tó mọ mú lára ẹ bóyá ya bóyá ya rẹ kọ ọtọ tó sọ fún un ìmọ̀ lókè nǹkan dàpọ̀ ni pàmò wà á àbárọ̀ mọ́ nǹkan bìlà hàn án ẹ̀ńtọ́ bá wá àìsàn àwọn tó síwájú ẹ̀ àdọ́fà àmọ̀rọ̀ ìlà ọmọrì àdọ́fà àmọ̀rọ̀ ìlà ẹ ó ti sàlékún àwọn ọjọ́ orí kan ó ti háàdì ẹ̀ mọ́jọ́ orí rẹ̀ torí pé tó bá padà sẹ́yìn inú tàn báyìí ó lè máa pàtàn ọgọ́rùn-ún mẹ́wàá ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn bí ìgbà tó wà ń bẹ àwọn ọkùnrin kan ní tó wà ń bẹ ní oṣù rẹ ni èmi nǹkan tán kọ́ àmúgbà tó ti pé ní ọ̀dọ̀ wa lẹ́bi tá a wà mí kò tí ẹ̀ sákọ̀ọ́ lẹ́bi ilé wípé ó sojú ẹnìkan àkọọ́lẹ̀ lọ́wọ́ fẹsẹ̀ múlẹ̀ jù àbí àgbọ̀wí wọ́n mọ̀ pa bí àlọ́ àpamọ́ àti àlọ́ àpagbè kápò ń bẹ̀ ọlọ́nàpá ìtàn fanibà muhammed sallam náà kùrán ọlọ́nàánú na kún sun alẹ́ yìí ká sánà lè kọ́ sọ̀sìn mímọ́ àwòhàn yìí بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين ọlọ́lé yìí tọ́ da jù nínú tán fún wa nẹ́bí pẹ̀lú bá a ṣe ń fi kùránì ṣe wá àyè ṣe bó tilẹ̀ ṣe bó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó fà á mọ̀ pa àwọn àtàn yìí fún ká tó mọ̀ sọ kùránì kalẹ̀ ìwọ náà ń bẹ nínú àwọn táwọn náà sọ àsùnfin yìí. ìrẹ́ hmm? nìsín so kee ṣe ìtàn ordinary ìtàn àwọn ànábì ọlọ́run lásán ní ìpínlẹ̀ òun nìkan ọ̀nàmọ̀ ni mọ̀rọ́dù hajj kìtàbí lùwù mẹtọ̀dọ̀mọ́nà mẹtọ̀dọ̀ àbí ọ̀gọ̀ ìrẹ̀ ìtànsọ ni pé ń kíra yìí táǹkà yìí àti tó kó àwọn àtàwọn ànábì ọlọ́run àtàwọn nǹkan náà nígbà tá à ń sọ̀rọ̀ pé tọba lọ pé ní ọlọ́run ló kẹ́lìmọ̀ kan bí yìí tọba lọ wọ́n tún mọ́ rẹ̀ pé ní sọba lọ àbí ọba lọ wọ́n lọ ṣe wádìí rẹ̀ wò pẹ̀lú ìwádìí tó kúnná ọba lọ gidigidi ni méjì máa sọ lórí rẹ̀ ní sùúrù ayọ̀ kan. ọlọ́ni wà fẹ́ṣẹ̀rọ alísùlẹ̀ ìmáìnà jùnúdùhù ìnàlìjìnnì wàlíǹsì wàtọ́ ìrìfàhún hata ìdá ata àlàwádì nam ọlọ́ni títí tó fi wá dé àdúgbò àwọn àwúrẹ̀bẹ̀ àdúgbò àwọn ọ̀nà pẹ̀lú àwúrẹ̀bẹ̀ ọ̀rọ̀ àwúrẹ̀bẹ̀ ó súnmọ́ ìran kòkòrò ṣúgà àmọ́ kìí sùn àwọn náà máa ń kọ́ wọ́rìn ni wọ́n sì máa ń kọ́lé wádìí gan ni tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ pé a. Ah, sọ̀rọ̀ kí kòkòrò níwá bí kó lódìdí ìlú àwọn onímọ̀ oní fídíò ń lọ wá padà síbi ìdènà wọn wá lọ ra símẹ́ǹtì wọn wá pò wọn wá bọ́ síwájú námúlì kan wọn wá da àsì láti ta wọn fẹ́ẹ́ fi ṣe ìwé táwọn adé káwọn máa wù àwọn lè má rí nǹkan táwọn fẹ́ wọ́n wá da sìmẹ́ǹtì òṣùgbó wọ́n wá sìmẹ́ǹtì wọ́n wá rìn lọ sí ọ̀sán lọ gbogbo ibi tí ilé òun dé wọ́n rọ sí dáadáa tọ́pọ̀ èsì ọjọ́ kan o wọ́n rọ sí dáadáa tí ó padà fún jáde padà hmm. tọ́tọ́ wa kún tán ajọ́ gbé wọ́n á bọ́ síbẹ̀ wọ́n á wù pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á dìkẹ́tì nǹkan tó pọ̀ mẹ́ ọlọ́ọ̀ọ́ àkàrà aláwọ̀ kan náà àwọn kí ń dá wí ẹ̀dá tó ló ń dá wọn tó bá dásìkò òjò èyí sábà rí wọn ń ta púpọ̀ wọn máa wà ó àmọ́ kì í dàbí tó bá dásìkò ẹ̀rùn wọ́n sì máa ń jáde ọyọ́ ẹni sí i ah, nínú ìtura tẹ́ka onítọ́lá sáàyè ìpínlẹ̀ amẹ́rin. Thank eh, wọ́n sàlàyé námúlà àwúrèbé mẹ́ náà àwọn ẹ̀dáhùn jẹ́ tó ṣe pé ní ilé tí wọ́n kọ́ wọ́n kọ́ dáadáa mọ́ owó nú àwọn ilé tó máa ń o àwọn tó bá dágbàlagbà tó ti darúgbó nù wọn wọn ní ilé tó máa ń kọ́ fún wọn lọ́tọ̀ kó tó wọlé báyìí kẹ́tọ́ wọnú ẹ̀ ń sàṣọ báyìí àwọn ilé kan bẹ lẹ́nu ọ̀nà ilé àwọn security ilé àwọn ọmọ ogun wọn ẹni tí wọ́n fẹ́ wà táàkì wọn àyẹ̀wò ni wọ́n fi ṣe ṣèyí ń lẹ́nu tẹ̀bá jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ku ilé àwọn tó jẹ́ ọ̀dọ́ tààrà àtàlàfíà ti pé dáadáa mo fẹ́ fi ń tó o lẹ́yìn àwọn ọ̀dọ́ òun hàn ọ̀sẹ̀ wa kú lé àwọn tọ́ba jẹ́ bí àgbàlagbà lẹ́yìn àwọn àgbàlagbà àwọn ọmọ tán bá ń fi tán bá ti ń dàgbà tán ti ń lè yà lẹ́yìn ìyá wọn wọn níbi tán mọ̀ ń kó wọn sí lọ́tọ̀ wọn níbi tán kó àwọn tọ́ba dá láàárẹ̀ sí wọn sì níbi tán gbó oúnjẹ wọn sí oúnjẹ wọn yìí sí tòsí ọ̀nà oúnjẹ wọn mọ jìnnà ẹ̀ ọ̀kan wá lè wá àtàkì wọn kó oúnjẹ pẹ̀lú nǹkan tí wọn ò fi ṣeré mọ̀ wo ọ̀sẹ̀ wa lọ kan ilé ọba wọn nísàlẹ̀sàlẹ̀ ní kọlẹ̀ ọba wọn sí tòsí dé àwọn tó yàrá gbé ọba ọ̀nà ló so wo bí wọ́n ti tó àwọn nǹkan nì lóríṣiríṣi nínú òye ọlọ́run ọlọ́run wá pè ní wáádí ọlọ́run tó lè kẹ́límọ̀ fún kò ló ń torí eré ó ní ìtumọ̀ tó fi lónìí ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ni pé ní kọ́ láti námúlà fún un àwúrẹ̀bẹ̀ kan sọ pé ní yá àjúhà námúlù ẹ̀yìn àwúrẹ̀bẹ̀ òdùkúlù mẹ́sàákínàkún ẹ̀wọlé yìí lọ láyà tọ́mọ́nàkùn sùlẹ́ìmánu wájú núùdù ẹmọ́jẹ́ sùlẹ́ìmánu ọ̀tẹ̀yìn fọ́ kọ́tẹ̀yìn fọ́ àbí kọ́tẹ̀yìn pa ẹmọ́jẹ́ ọ̀tẹ̀yìn rún ṣá ntí máa rún bí nǹkan bíi gíláàsì náà máa ń lo àtọ́mọ̀ fún ọlọ́run á lò fún kòkòrò ṣé bí ìran bí egun nǹkan níbẹ̀ lára tiwọn náà àwọn agbé kan àwọn aṣèwádìí pé bó o ló ṣe sọ̀rọ̀ fi lọ akọ̀mọ̀ kan àwọn abàgbé lẹ́yìn wọn bí gíláàsì báyìí ní bẹ́ẹ̀ tán bá tẹ̀ ìmọ̀ ọ̀run ni kì í ṣe pé ní ìmọ̀ kan so ó túmọ̀ sí pé ní pẹ̀lú kẹ́rìmọ̀ tọ́lọ́ ń lómi ọ̀hún kọ́ o kẹ́rìmọ̀ tó ṣe kí ni tó ṣe déédéé ibẹ̀ tó ṣe bá a lọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìmọ̀ nínú àwọn ọ̀làjú nínú àwọn òye àgbọ́yé àti nínú àwọn tí ọmọ júwe pé ní kàlámùbà ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni subhanahu wa ta'ala ó yé báyìí nísìnyí. Hmm? tọ́ wà àbáyánà fíhì ókè kó tó bá mọ̀ lọ nínú àwọn àyàtà ń kọ́ yàn so ọlọ́run ṣàlàyé táǹpẹ̀ ní ìtàn nínú alukur'an ó ti yé báyìí nísìnyí so ọwọ́ ni wà àbáyánà fíhì. حلاله وحرامه ونهى عن الآثام والأشياء وأبان فيه الله وصل أيتبه حلاله انت جه حلالي nínú òfin tọ́lọ́wọ́n ọba wá ṣe ọlọ́run ṣàlàyé síbẹ̀ wàhálà ọmọ ò ní tó jẹ́ wọ̀ nínú òfin ọlọ́run ọba ọlọ́run ọba ṣe síbẹ̀ wọnà ha àníláàtàmì ọlọ́run wá kọ ká máa dẹ́sẹ̀ wọlé ìṣúyà ní àtàwọn ẹ̀ṣẹ̀ láàtàmì àwọn ẹ̀ṣẹ̀ fèèfèé wọlé ìṣúyà àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọ sàlàyé sínú tíra yìí lọ́pọ̀lọpọ̀ ìtọ́jú halali inú haram ọyọ ọlọ́tọ̀ ọjọ́ kí ni ọyọ ọlọ́tọ̀tọ̀ hmm. الله تعالى يقول لك ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون الله إني إن تنوي نوينصا تنشر ينيره ni pa bi iro te a mo fi dada pa ọrọ pẹ̀lú nǹkan tẹnu yín ń sọ ipe eléyìí lẹ̀tọ́ eléyìí léwọ̀ ìtẹ́kùtẹ́rù alàlọ́ ìkẹ́dùbà kẹ́lẹ́ bá dáadáa pàrọ̀ mọ́ lọ́hùn àwọn tán máa ń pàrọ̀ mọ́ lọ́hùn wọn níjẹ́ rẹ̀ mọ̀tá òǹkọ̀lì tán bá rí gbádùn di irọ́ tán pamọ́ lọ́hùn ìgbádùn díẹ̀ náà ni wàrà fún máa dá ìyá ẹlẹ́ta ẹlẹ́rù lẹ́kìnnú ìbẹ̀ fún wọn ọlọ́run wá sàlàyé tó jẹ́wọ̀ náà lè kùrọ̀ ó tún ní kànẹ́bì náà ṣàlàyé ó ní kànẹ́bì ṣe kí ni o ànẹ́bì náà sọ àwọn nǹkan tó ṣe pé ní lẹ́nu ànẹ́bì láti gbọ́ pé ìwọ̀ ni àní ìdìkanú àkùrán bíi kẹ́tẹ́kẹ́tẹ́ tó wà nílé kẹ́tẹ́kẹ́tẹ́ tá à ń sìn lé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó òun kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó wà nílé gẹ́gẹ́ òtù yẹ́ wáyé nísìnyí ànẹ́bì ní kí ni o ìwọ̀ ni kí yẹn máa jẹ́ àtàwọn nǹkan míì nínú kọ́tọ́nà fi ẹnu ànẹ́bì rẹ̀ èsì eléwọ̀ fún wa olóòtú àwọn ó kọ àwọn kan ní ẹ̀tọ́ wọ́n ha àní àṣàmì ọwọ́ kọ káwọn ti lọ́hùn tọ́ máa ń kọ́ ọ̀la iná mọ̀nkọ́lá ẹni tó bá sọ pé ní iná lọ àkọọ́lẹ̀ kòkó lè ní ìpọ́lọ́wọ́n ọba wa òun ló dá ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ fàkọ́dé sàhàlà ìbáàdà àwòtáni bó ti sọ́hun ó ń sọ fún wa wípé ní òòsà sísìn náà dẹ̀ tọ́nu kí wọ́n sọ pé ọlọ́run dá ọ̀rọ̀ rẹ̀ nù ǹjẹ́ ló ṣe wí lóòótọ́ bó ti ní ká máa sin òòsà. Ah lálàyé mu lákọ̀ọ́kọ́ ni àlùkọ́ ìlú nàbí hólkìlì kùrán àwọn tó ń sọ wípé ní kùrán ní ẹ̀dẹ̀ ọlọ́run ni àwọn ìlàkè wọn alìjàhámíyàtú wà lùmọ̀ àtẹ́sílẹ̀ alìjàhámíyàtú ẹni tó wá kọ́ rú nǹkan báyìí tó kọ́ gba nǹkan bẹ́ẹ̀ wọlé òun náà làfà tó ń ní wàásùlùbùnú àtọ̀ wàásùlùbùnú ọwọ́ alọ́mọ kí ó kàn tóun náà kí àgbákò kìíní lọ́dọ̀ rẹ̀ tó ń pè ní amúrúbùnú ọ̀bẹ́yìdì lẹ́yìn tiẹ̀ lọ́wọ́ kú ahmed ibn abi duad ahmed ibn abi duad lẹ́yìn tí wọ́n ló kú bishop alimedrisi bishuru hmm, àtàwọn tó bá gba ìlànà wọn kọjá wọn tàn sọ yìí wàhálà gidigidi ni o èsì kékeré o àwọn ọmọ ìyá apá àti wọn pa nítorí pé nípa sọpé ní kúránì ẹ̀dá ọlọ́run ni kì í sọ̀rọ̀ ọlọ́run àsọ̀rọ̀ ọ̀bọ̀ díẹ̀díẹ̀ nù ni ó wọn pé kúránì ẹ̀dá ọlọ́run ni ọlọ́run lọ dáa nítorí pé ọlọ́run dá gbogbo nǹkan ní ọlọ́run ẹ̀yà àzùbìlà kí ni ìrújú wọn ń bì yìí ẹbí sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ òun náà ni pé ní ìrújú tó bá wọn rèé o gbogbo tó fẹ́ sọ wípé ní ọlọ́run ò ní ròyìn kan ọ̀ngbọ́n àbí ẹni tó fẹ́ ní pé ẹ mọ́ fi nǹkan láyé ròyìn ọlọ́run àbẹ́ni tó wáwò pé ní àwọn mùsùlùmí wọn ọ̀mọ́ ọlọ́run wọn rèé nígbà táwọn bá wọn fi làákàyè gbé e kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ti ní ròyìn mùsàbíhà ni wọn wọn ti fi ìròyìn ọlọ́run jọ nǹkan kan tí wọ́n rí tó tóbi lẹ́mìí wọn àbí tó jọ wọn lójú àbí ká sọ pé ní àwọn <clears throat> ilẹ̀ wa ń bì <clears throat> tẹ́mítẹ́ mẹ́ta táwọn náà dìde wọ́n lọ gbére kan wa wọ́n gbà náà eré àbúláwò táwọn mùsùlùmí ń sùn lérè àwọn tí wọn wọ́n sọ yẹn ṣe ìzá ní ìṣe yẹyẹ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà àtẹ̀ntọ́ sọ pẹ̀lú ìṣe ẹ̀yẹ àtẹ̀ntọ́ sọ tó síríọ̀sì àtẹ̀ntọ́ òun náà sọ ń sọ wípé tẹ̀sí ìwòlá káfọ́ ọlọ́run mọ́ gbogbo wọn lápapọ̀ mọ̀ṣá bíhà ni wọn wọ́n ti fọ́ ọlọ́run jọ nǹkan kan wọ́n ti kí ni o àwọn fọ́ ọlọ́run jọ nǹkan ni ló ṣẹlẹ̀ tani wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run lórí gun ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run jọ ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ ó sì mọ̀ pé àwọn èèyàn ọlọ́run dá ọ̀rọ̀ wà yìí ni lọ́fà tó ṣe wípé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìṣe mùtàkálìm ẹni tí ń sọ̀rọ̀ ó padà ya àpadà ń sọ̀rọ̀ tọ́ba tún ya àní máa sọ̀rọ̀ mọ́ àmọ́ lọ́wọ́n ọba wa ìròyìn rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni kìí ṣe wípé ní ó sì gbà kan kò níròyìn ó padà wá ní padà tó ń gbọ́ so látara wípé ní wọ́n ti wá fi pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe ń di gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó kù fàwákọ̀ hó fi tẹ̀síbẹ̀ wọ́n ti dá sínú ká fi nǹkan jọ nǹkan nù. wọ́n á rí pé ní a ìfọlọ́hún jọ nǹkan báwo ẹ̀ta ìfọlọ́hún ọ̀jọ̀ nǹkan kan darí látara bẹ́ẹ̀ nọ́mbà bọ́ síbi àwọn kìnìún pé ní ẹ̀yọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run ò ni ó ti wá dàbí ìtẹ̀yàn ni tabanipọ́ lọ́hún ni ó ti wá àwọn gbà tí ó ṣàlàyé báwo ló ṣe rí fún wa táwa náà sì rọ́lọ́run rí ìtàn bá ṣàlàyé bó ló ṣe rí fún yàn olójọra wọn abólójọra wọn ìtẹ̀yìn ọ̀bá rírí èyí ló ṣàlàyé rẹ̀ abóló ṣàlàyé rẹ̀ mọ́ lọ dìnnà bàbá bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹfà tọ́ ọ̀bá aráyé òun ta lọ́jọ́ bó ló ga tó bó ló máa ń bínú. kíní máa ń dùn nínú bó ní ṣe máa ń rìn bó ní ṣe máa ń sọ̀rọ̀ tọba ní ṣe máa ń ní ṣe máa rẹ́rìn ò lè sọ nítorí pé ọba pàdé ó sì ní fọ́tò rẹ̀ tó wó. báyìí so nígbà tó bá ti pé ọmọ èèyàn tó ṣẹlẹ̀ lórí rẹ̀ táwọn kan bá pàdé tán jọ ṣẹ̀mí ayé làwọn tá وكيف به سبحانه وتعالى ọlọ́run bá tọ́ àgbàjù ńkọ ó ti yé báyìí nísìnyí so ṣubú àìrújú yìí <clears throat> òun náà nìrújú àwọn tán pọ́ lọ́wọ́ láwọn òròyìn kan tọ́lọ́ndẹ̀ sí kìnìún tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fúnra ara rẹ̀ nítorí ṣe wọn ni pé ní inú ìròyìn ọlọ́run wọn gbọ́ nǹkan kan àfi ìròyìn àwọn èèyàn ni wọ́n gbọ́ yé mbẹ́ sábà nípa ọlọ́run ní ọwọ́ àgbọ́yé ọwọ́ ọmọ ni wọ́n lọ́fà tó fi lọ gbére wa wọn nígbà náà pé ànábì sọ pé ní ọwọ́ ọlọ́run méjèèjì ọwọ́ ọ̀tún ni wọn lọ kọ́wọ́ síbi wọn lọ kọ́wọ́ ọwọ́ méjèèjì níbi èrè wọn wọn kò síbi ẹ̀gbẹ́ ọ̀tún èrè wọn sólódò ni wọn sólódò ni wọn àbí wọn ọ̀dà kan náà ọwọ́ méjì tán wọn ayọ̀ méjì báyìí kan lọ́wọ́ ìkan wálẹ̀ báyìí ọwọ́ méjì tí ọwọ́ méjì báyìí àwọn méjì ọwọ́ kìnìún ọwọ́ kìnìún wọn kò sọ́wọ́ ọ̀tún báyìí tọba dégù rẹ̀ báyìí tọba wà láàrin sílẹ̀ ní bọ́sọ́wọ́ òsì sílẹ̀ ní bọ́sọ́wọ́ ọ̀tún wọ́n fẹ́ làbí wọn fẹ́lì níbi táyì mọ̀ kàn bá wọn lẹ́nu. ṣùgbọ́n tí bá ti ń gbọ́ ìròyìn omi èèyàn yìí nínú ìròyìn tọlọ́hún òsítà kínú wọn mọ títíjà làákàyè rẹ̀ kọ́ ọ lọ gbé kinní kan tí ó jọ nǹkan òun lẹ̀kọ́ àmọ́ sí àbíkó lọ pé nù ọlọ́run òun mọ́jú bẹ́ẹ̀ lọ ọlọ́run ò níròyìn òun à tọ́wọ́ tó ń bọ́ sí ìhìn òun náà ó ṣe kí ni o tún ti dáná mi ó ti yé báyìí nísìnyí kọjọ́ ra wọn. látara wípé ìjọ ìfi nǹkan jọ nǹkan yìí ni wọ́n ti wá di pé ní àhámì ìdáfọ́ ọlọ́run jọ nǹkan tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀dá nígbà ọlọ́run sọ̀rọ̀ kúránì ẹ̀dá ọlọ́run nítorí pé táwọn abánikọ́ ọlọ́run mọ sọ̀rọ̀ ṣé bí ìṣòro èèyàn ni bí tó ń tàwa sọ́là dé ìtọ́nà àwọn èèyàn wa lọ́wọ́ àti dára fún wọn wọ́n pè mí lánàá wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ mi irú bí òdòdó mẹ́rin kàwáyé náà ẹ̀yìn kan pè mí ní bíi àná ní èrè méjì sọ́ọ̀rì ìṣọ́ sàlẹ̀ ìfọ̀ alhamdulilah lọ́nà fún ọgbọ̀ yìí dáadáa ipe ni àwọn onírú ju kọ́ra fẹ́ lò ẹja padà wá padà ọlọ́run lọ́dá àwọn èèyàn ọlọ́run ṣe kí ni ọ̀dá àwọn èèyàn kìí ṣe nínú ìran àwa èèyàn ló ti wá ó sì dá àlìjẹ̀nú kọ̀ wá látara àrùn àlìjẹ̀nú ọ̀dẹ́ranko kọ̀ wá látara wọn. ìṣe ni ọ̀rọ̀ àwa àtọ́lọ́hún ọ̀fẹ́ dàbí ọ̀rọ̀ ọmọ èèyàn àtàwọn oríṣiríṣi nǹkan tá à ń ṣe táwa náà ń dá fúnra wa. trípọ̀dù lọ́wọ́ àbí ọ̀lọ́wọ́ ọwọ́ rẹ̀ dà ẹgbẹ́ fà á níbi ọwọ́ rẹ̀ ń níbi ẹbí àǹdí tó ti mọ̀ fà á mú bí ọwọ́ rẹ̀ yìí ṣé ta ló da ta ló ṣe ọmọ èèyàn sọ́wọ́ rẹ̀ jọ owó èèyàn tí àwọn tí bọ́ọ̀dù náà bá kóra àwọn tó pé ní kó dáadáa pé ọwọ́ àwọn yìí gan bí ọwọ́ ọmọ èèyàn ló ṣe rí ṣé bó ṣe rí nù òrojúlé àbó òrojúlé ọ̀rẹ́yìn ilé àbó ọ̀rẹ́yìn ilé ẹni pé gbójúlé wọn ní kọ̀gbẹ̀ǹkùn ṣe ojú àtẹ̀yìn ọ dàbí ojú omi àtẹ̀yìn omi èèyàn tán bá ní ojú lérè ṣé bí ẹyin ojú báyìí sẹ́yìn ojú ń bẹ́ ni nǹkan tá a dánù kọ̀dọ̀ tiwa ọ̀dà mọ́tò lójú àbí mọ́tò lójú àbí òlójú ṣé ibi tiwa ni ṣé ọmọ ṣé ń jù bọ́ọ̀bù ojú wa sápá wa japa mọ́tò tá ń lò sọ̀rọ̀ sọ́japa mọ́tò ni. wọ́n ní ike ọ̀dà yẹn fà á níbi ọwọ́ rẹ̀ fà á níbi ọwọ́ rẹ̀ tí ọwọ́ ike ọ̀dà náà wé yẹn nu ó sọ̀rọ̀ ni tó bá ti pé ní tàbáyù ìjìnà ń bẹ láàrin àwọn ọmọ èèyàn àtàwọn nǹkan tó lọ fún wa ní ìmọ̀ láti máa dá wọn ṣé bẹ́ẹ̀ wá ni ọlọ́run ọba tó dá wa láti wá fi tu awé tiẹ̀ mọ́tì ẹ̀ lọ jìnnà kí ni ká ẹ ó lè dá wa fáwọn náà ti máa dá àwọn ai mọ́. síbẹ̀ tí ma dá àwọn ai àwọn ai tọmọ ṣe tọmọ ṣe bí èèyàn o hmm? ṣé bí èèyàn ṣe ló ṣe rí lóòótọ́ akànrọ̀ kábà rẹ̀ á sínú rí sí èèyàn ni èèyàn kì í àbí èèyàn ni wọ́n lọ báyìí ọwọ́ yóò ní mí eléyìí náà ní ọmọ lódìdí ní owó ọjọ́ mi èèyàn ìyókù rẹ̀ gbọ́n ọjọ́ dùkú èèyàn gbogbo bá a ṣe dọ́gbọ́n tá a dọ́gbọ́n tá a dọ́gbọ́n tó kó lè ọlọ́run yìí ọ̀hún ọlọ́run bá tá a nǹkan ọ̀dà rẹ̀ èèyàn ni o ni o ìsán tọ́nà bá lóhùn sọ̀rọ̀ kọ̀dà ọ̀rọ̀ àwọ èèyàn ká mọ́ torí ìsọ̀rọ̀ ọlọ́run ká wá àwọn wa nẹgẹ́tì ẹ̀ wọn lọ́lọ́run yìí sọ̀rọ̀ padà kùránì wọn kọ́ wọn ní ẹ̀dọ́ ọlọ́run ni jẹ́ kí lè rí yín ní àwọn lẹ́rìí ọlọ́run tó pé ní allahu kọ́ọ́lì kúkú lè ṣe yìí ọlọ́run lọ́dá gbogbo nǹkan hmm. ǹjẹ́ kí wọ́n á lẹ́rìí délẹ̀ ẹ ṣàlàyé ẹ̀rí yìí délẹ̀ délẹ̀ wọ́n torí pé kúlù ń bẹ̀ wọ́n tó fi délẹ̀ ọ̀mọ́ pé wọ́ọ̀dù kúlù ń tọ́wọ́ mẹ́yẹn ó túmọ̀ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni nẹ́kírọ̀ ti ṣe iná gbé wa àbáwá ni àà á dá olóhùn pé ní lákòókò náà ìtumọ̀ sí ẹtú yìí ta làwọn àfẹ́sìn ta làwọn sọ̀hábà nẹ́bì tó tún bẹ́ẹ̀ ṣètò àwọn sọ̀hábà nẹ́bì àtàwọn tó tẹ̀lé wọn àwọn náà lágbọ́ yìí ayé àyíká wọ́n ti wá gbọ́ yé tí wọn ò gbọ́ yé pé ní gbogbo nǹkan tó lọ́wọ́ bá dáhùn àwọn kankan bẹ́ẹ̀ tó ti pé ní kì í nínú ẹ̀ àsùnmọ́ ọ̀lọ́ àwọn orúkọ ọlọ́run àtàwọn òròyìn ọlọ́run ọba wa àyìn rẹ̀ sẹ̀dá ẹ̀dá ń bẹ lọ́tọ̀ àṣẹ ń bẹ lọ́tọ̀ ó ti yé ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé ní kúlù kan ní túmọ̀ sí gbogbo nǹkan òun gbogbo kúlù náà kan ní mo túmọ̀ sí gbogbo nǹkan ìtọ́rọ̀ bá ń bá bọ̀ wá ní ọ̀sọ̀ fún wa pé ní kúlù níbi yóò gbogbo nǹkan ní rìfà àti oyè wa nísìnyí nígbà míì ọ̀rọ̀ ọmọ bọ̀ wá òun túmọ̀ sí gbogbo nǹkan lápòjú onísọ́tún nọ́mùlì ọlọ́ọ̀ni wà ó ti yá sí mi kò lè ṣẹ́yìn ọlọ́run gbégbà ọlẹ́nu hudhud tí sọ́fà níbi suleman ipe ni a wọ́n lọ sábà yìí o rọ́ọ̀mù obìnrin kan òun lọ bá wọn bẹ̀ òtí àti mìkú lè ṣe gbogbo nǹkan ni wọ́n fún láti sọ̀rọ̀ ọlọ́run ṣé lóòótọ́ ni gbogbo nǹkan ni wọ́n fún kánú bá fún gbogbo nǹkan ni ànábì suleman bẹ́ńbì kan ti ń lo ọlá rẹ̀ tí ń dàwọn àlìjẹ̀nu àtàlìjẹ̀nu rẹ̀ ti ń lò àtàwọn ọlá ti ń lò àtàwọn èèyàn ti ń lò wọn àti ibi tó wà ti ń lò nínú nǹkan náà kọ́ ni wọ́n wà ní èyí tí wọ́n wà nínú nǹkan náà fún balẹ̀ jésù. so kúlù ṣe yín gbà mí kì í túmọ̀ sí gbogbo nǹkan lápapọ̀ ṣèyún òun léni. nínú sọ́tòlù àfọ̀ ọlọ́ni tùdámírùkù láṣẹ bí amúrírọ̀ bí ha gbogbo nǹkan pátápátá nípa rẹ̀ pẹ̀lú àṣọ ọlọ́wọ́n ọba rẹ̀ ah, àwọn àpáta tó wà ń lu ìwọ̀n tó pa wọ́n rẹ́ rárá ilẹ̀ ilẹ̀ ibẹ̀ tó pa rẹ́ rárá àwọn odò ibẹ̀ tó pa rẹ́ rárá ìdán gbogbo nǹkan tọ́nà tó ń bí ẹni pé ní àwọn nǹkan tí títí barikis ọ̀rọ̀ àwọn nǹkan tó bá ìgbà rẹ̀ àwọn tó nídìí ń gbogbo ẹ̀ lápá táwọn tọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀nù sọ́tò àkọ́ọ̀ èyí ni pé ní gbogbo nǹkan tó lè parẹ́ náà la parẹ́ òjì yìí láì nísìnyí ẹ so láàyè òun kò sí òrùjú mẹ ẹlẹ́ẹ̀kejì ni pé ní nínú àwọn òrùjú wọn wọn ni pé ọlọ́ni iná jàánà kúránà àròbí ya àwa la ṣe kúránì yìí la ṣe ní èdè larubawa wọn ni já àlà ń bẹ̀ wọn kì í ṣe ó ṣe ìtumọ̀ rẹ̀ ni pé ní ọ̀dánù nìkan ọlọ́run lòun lòun dá kúránì ní èdè lárúbáwá àbánigbé ni sọ̀rọ̀ lódò ni bẹ́ẹ̀ náà ni ìsí ọ̀pọ̀lọpọ̀ ní tí ọba ti gbẹ̀sìn yìí àbẹ̀ ní tí ọ̀rẹ́ ni láti ẹ̀sìn ọlọ́run odó ni wọ́n máa ń gbé káàkiri àyìnbọn kan ni wọ́n máa pọ́n lé wọ́n máa pọ́n ní jẹ̀bẹ̀ wọ́n máa wọṣọ fúnrọ́ tó wà ní hòhò nítorí àti bàtí ní tán gbé lọ́wọ́ nítorí àti mọ́kóńdé àná wọn. ìrìn àníṣe àbánidágbádùn ọ̀gbọ́sẹ́ jàálà ìtumọ̀ méjì lónìí aláwọ̀kọ́ ìmọ̀túnmọ̀ kọlakọ̀ ó dá èyí tó wá túnmọ̀ kọlakọ̀ ó dáhùn mọ̀fúlù kan ní mọ̀ní ní mọ̀ní o dáfún alákòjú rẹ̀ ní sọ́dọ̀ náà ألن الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور أقول فلو أبا أبا صدى سماك له وجعل الظلمات والنور أسدى أشد أسدى لنا جعل هم من خلقنا أما تبطم أسودى مفعول مجنين أتمنى كنين gbé mm, sọ́dà kankan ọlọ́ni lápèjúwe ìgbé ní iná jàǹdà kòkòrò ànánà ọ̀bí ya àwọn ọlọ́run la sọ kùránì di èdè lárúbáwá ọlọ́run ọba ló fẹ́ sọ̀rọ̀ èdè tó kún jù èdè tó pé jù èdè tó dáa jù òun náà ní èdè lárúbáwá lọ́lọ́run wá sí kí ni lọ́wọ́ dá ìbáàtì sọ kùránì kalẹ̀ sí èdè wọn kí lè tóun ọlọ́run ṣe tó tóun ọ̀run ṣe kí ni tóun ọlọ́run ṣe ṣàyẹn rẹ̀ òun náà ni èdè yìí ó di ó ti gbọ́dọ̀ nípa wájà alínánáwó mọ̀kún ṣùgbọ́n àtàn àwa ṣe oorun yín ní ìsinmi fún yín kí nìyẹn àti kí ni o àṣe oorun yín ní ìsinmi fún yín tó kèé ṣe adá oorun yín àṣe oorun yín ìdán tó yẹ pé ní ìtumọ̀ ọ̀dàn. mọ̀fúlù kan ní òní káyọ̀ ìtumọ̀ ó ṣe ni yóò ṣe kí ni yóò ní mọ̀fúlù méjì sójúyé ẹ̀ so àníyàn tó ń bẹ láàrin ẹ̀dá àti àṣẹ ọlọ́run ọlọ́run aláàláhùn olùkọ́lùkù wàlámù ẹ̀tẹ́sí ẹgbọ́n ọlọ́run ọba wa ló ní ẹ̀dá òun náà ló ṣe kí ni ló ní àṣẹ. ìtàn fàdúgbò fọdù sàhálà ìbádàtà àwùsáàlì kí ni túmọ̀ rẹ̀ pé ní ó ti ṣe ìsìn òsàlẹ̀tọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ní àá ó ṣe déédéé àdéhìtì kan táwọn àfa ń sọ ń para rẹ̀ wípé àdéhìtì yóò ànẹ́bì lọ sọ àdéhìtì yóò sọ̀hábà ànẹ́bì lọ sọ àmì ìtọ́fẹsẹ̀ mìíràn tó ti kọ́ lálàáfíà táwọn ìgbé kí ni sọ̀hábà ànẹ́bì lọ àwọn agbẹ́dájọ́ ọ̀pá ànẹ́bì lọ fún un torí pé ní tí sọ̀hábà ò lè ṣe pẹ̀lú ìgbìyànjú rẹ̀ yìí. وهنا حديث يقول القدرية مجوز هذه الأمة القدرية حواني مجوسي نو ìjọ ànábì kí ló ń pè ní majus àwọn náà làwọn tó pé ní adẹ́ta méjì náà máa ń sìn jẹun adẹ́ta mélòó aláàkọ́ anúr ìmọ̀lẹ̀ wọn lọ pé ní ìmọ̀lẹ̀ tẹ̀lé yẹn òun ló dá gbogbo dáadáa ẹlẹ́ẹ̀kejì òkùnkùn wọn lòun ló dá gbogbo ìdánpẹ̀ ní aburú àwọn kọ̀dáríyà náà àwọn náà fẹsẹ̀ múlẹ̀ pé adẹ́dà méjì làwọn ni wọn ní pé allahu kọ́ọ̀lùkùn abd ọlọ́run ló dá ẹrú wàlẹ̀ abd kọ́ọ̀lùkùn fẹ́ẹ̀lì ẹrú ló sì dá nǹkan tó bí hmm, àbí ẹrú ló dá nǹkan tó ń ṣe wọn wá sọ ẹrú di adẹ́dà pẹ̀lú ọlọ́run eléyìí bọ̀ ó máa kílẹ̀ sí wa ọ̀nà ìgbà tọrọ òun fi ṣe kí ni tó fi jọra wọn bẹ́ẹ̀ náà ni wọ́n lérò pé ọ̀rọ̀ ọlọ́run ọba tí í ṣe ìròyìn ọlọ́run ọba wà yìí hmm? ìpè ẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ wọn o ó padà wá já torí wọ́n takura wọn àyèsí ìjà àlùmọ̀ àlẹ́sẹ̀ mọ̀kúlùkọ̀ mọ̀kúlùkọ̀ njẹ́ ò lè dá nǹkan lọ́sọ̀dọ̀ àlẹ́dá yìí njẹ́ sì lálàáfíà ọ̀yẹ́ àti fọ́tọ̀rọ̀ bí subhanahu ìdẹ́dàdẹ́ ní ìròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala ni tàmájá àwọn ìmọ̀kúlùkọ̀ kọ́lùkọ́ bí ó ti kọ́ ìdíhìn gẹ́gẹ́ bó ti fẹ́ ń dáadáa di adẹ́dà kí lágbà lórí pẹ̀lú rẹ̀ wọn náà máa wò ní sùn. ẹ̀yẹ́ sọ fọ́lọ́ wọn sọ̀rọ̀ àbí àwa ni gbẹ́bí ń sin òòsà ǹjẹ́ sàmọ́ ń sọ̀rọ̀ sọ́sàmọ́ ń sọ̀rọ̀ tán bá gbẹ níbi mm-hmm. tán bá ti lálá náà mm-hmm. kò sí nǹkan kan àbí nǹkan kan ni so bẹ́ẹ̀ náà ìgbà tí èèyàn bá ti náà fíyú àwọn òròyìn ọlọ́run fọ́nà fọ́lọ́run láwọn òròyìn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ sọ wá sọ ọlọ́run dolóòdù ni ọlọ́ ẹ̀yáàzú bìlá àwọn ọlọ́run bá wa ní olùsọ́kí ọlọ́run sọ̀rọ̀ ń ولا سابوا ولا كلمة لا إله إلا الله ولا وسائل إنكم والله خلقكم وما تعملون الله يدعيه àti gbogbo bẹ́ẹ̀ ṣe ọlọ́run kọ́lá kókó bọ́mẹ́ ọlọ́run lọ dá yé àti gbogbo níbo mìíràn ọlọ́run kọ́lá kókó lè ṣe ọlọ́run ló dá gbogbo nǹkan ọ̀hún alẹ́kùn lè ṣe yín wákìlì òun ọlọ́run náà sì ní kíni o ọba alámòójútó lórí gbogbo nǹkan àádàdé sí rẹ̀ àbẹ̀rẹ̀ sùbìhánà owó tàn áyá ìtagbọ́ yìí ọ̀rọ̀ fi ṣe aláǹfààní dáadáa fún dédé bá dídá kú fún wa lẹ́yìn tàbí àmà ربنا آتنا من لدنك رحمة وهجئ لنا من أمرنا رشدا وسلم وسلم على محمد عبدك